pẹ̀lú àmì ọmọ tó máa mi wá látòdì ọ̀run fún àpẹẹrẹ ọmọ tí wọ́n bí tí ó mú alukurani wáyé tó mú dọ́wọ́ dání àbá ọmọ tí wọ́n bí tí láyé lọ́la wà ní ìwájú orí rẹ̀ ṣé wòlíì làápò òun náà àbíbò bí a kí ọba àmúlá ní báyìí ilé jẹ́ pẹ́sẹ̀ kọ́kọ́ wọ́n máa dáhùn gbogbo ẹ̀ papọ̀ wọ́n ní ìbólélé kan tiẹ̀ o it is good So plus, ah. kí ni Islam sọ lórí kí ènìyàn máa fa orí kí ènìyàn máa fárí àtọ ah, ká máa fárí kí ni Islam sọ àbí ká máa gẹ̀ àbí báwo ni ká ti ṣe àbí ká filẹ̀ kó dàbí dàda èwo ni ká máa dá méjì iná ká máa wá báyìí. salatu salam ala rasulillahi wa baad. naam. ọlọ́mọ tí ó bá wáyé pẹ̀lú àmì bóyá ńgbàtí wọ́n bí wọ́n kọ la sórí rẹ̀ ni àbí ó mú Kùránì wáyé tó wáyé Kùránì tó tọ́nà ló bá mú wáyé lóòtọ́ àmìrà pé wà lè ọlọ́ni a sọ kẹ́ni ìyẹn lẹ nígbàgbọ́ tọ́lọ́run fẹ́ fi kí ni o tọ́lọ́run fẹ́ fi gbéra kó lè bà mọ́ iye ọlọ́run so gbogbo àmì tọ́bá ti rí òtúbọ̀ ìgbẹ́ ìgbẹ́ ti rí túbọ̀ ìyè kan kan ó tún wá di wàlé ọlọ́run rárá o ìyẹn òdẹ̀ nígbà ń tẹ̀bà tì ọmọ alọ̀lẹ́ very good kí ààrẹ fi sílé kọ́mọ ká kọ́mọ bá ti àwọn lọ kò sí kan tó kù mọ́ àwọn ọ̀rẹ́ ìpolówó àwọn àfi sínú kéjì àwọn ọ̀lẹ́ mọ́ wòran rẹ̀ ẹmọ gbọ́dọ̀ 20 naira 30 naira wọ́n lọ́mọ wo àfi lọ zoo àwọn yẹn ò ní ọ̀kan tàbí tàbí ṣe ibẹ̀ ní ṣàtọ́lọ́ ti mọ̀ wọlé mọ̀ náà ni ah ọmọ ẹ̀yà yàtọ̀ ọ̀ ọmọ ah wo ìgbà tí mo wọlé ah, tó ń wù mí báyìí ni kùránì yẹn lókùnmọ̀ wù báyìí tí ó fi ṣe kí sàtọ́ni máa wọlé pé tàbí ṣe ṣe ànábì sallallahu alaihi wasallam òun ti so ẹ̀mí tẹ́nìkan bá mú wá nísìn mọ́rí àbá welcome ó ti mú wá very good of you jáma bá ti wá lọ kò sí nǹkan kan eléyìí ni a ní tẹ́bà ti àmì kankan nígbà ah eléyìí ẹ eh, ah, ẹmí náà wọn mi yorùbá ẹ ah, ah, àmì wà ó kírun lọ́rùn ni lórí rẹ̀ fi kí ni lórí rẹ̀ fi black tara o kò ní ọ̀kan sí so eléyìí jẹ́ bó ti rí ẹ̀rí mọ́ orí fífá ní islam islam ó fẹ́ ká mọ́ ṣẹ̀sọ́ fún orí wa ẹni tó bá kò ní pé ká fá orí wa ní kò dé ká gẹ̀ àmẹ́yìn tó bá nínú olórí tí wọ́n pọ̀ lórí rẹ̀ kó tíra láti mọ̀lẹ́ kíni kó mọ̀ ṣẹ̀sọ fún irun ẹ̀ mọ́ dàbí dàdá kalẹ̀ tí wọ́n àtẹ̀lé pé kírun ẹ̀ wá pọ̀ lórí ẹ̀ kó wá ṣe bátàbàtà àmì kan náà àwọn àmì méjì wèrè ni wọ́n ní Tinubu ti di kókó tàbẹ́ẹ̀ ti di fàyà èròjà wèrè ṣe kíni ó ti ń pé bọ́ọ̀nù so tó àfihàn ẹni tó bá nínú tó pọ̀ kó lè kíni o kó mọ̀ dírẹ́sì ẹ̀ ẹni tó bá lè fẹ́ fẹ́ rẹ̀ pé kí ni kò fà àmọ́ tó bá fẹ́ gẹ́ gẹ́ tó bá fẹ́ gẹ́ kò fi lẹ̀ àmọ́ ká wá gẹ apá kan ká fi apá kan lẹ̀ ẹ ló ẹ galas àbí ẹbá ń sẹ́kù síwájú àwọn ọrùn ọmọ tí ó gbé bí dábàbà ẹbá ń sẹ́kù síwájú tá a máa ń gẹ fáwọn ọmọ wa yẹn eléyìí ò sí kí ni kò dáa tábà gẹ́gẹ́gẹ́ gbogbo ẹ̀ bàbá sì ní kò tọ́ fún obìnrin láti máa gẹ irun láti máa fárun ẹ́ irun tá a bá ti fá fún ọmọ obìnrin níjọ́ keje tá ikí ni o tá ti bí ẹ́ eléyìí yìí tó gbé kí ni o kò fílẹ̀ so nínú ẹ̀ṣọ́ obìnrin oníkóyè kí o kò nìrùn lórí obìnrin kìí gẹ irun tó lè mú kí obìnrin kó gẹrun tí nǹkan bá ṣe lórí tẹ́wàá pé kó gẹrun yẹn kí àbí àwọn kan yẹn ti kí o kó lè bá kúrò ohun tó lè mú àmọ́ láyé yẹn kò ní ẹ̀tọ́ láti kíni láti máa fa irun bọ́kùnrin ṣe ń fa irun wallahu a'lam kí a máa fẹ́ kíni ṣùgbọ́n ká wá kúnlẹ̀ gẹ́gẹ́ bí àṣàlẹ̀ Yorùbá ṣé ìsìlámù gbélé wọlé àbí kíni ẹ fẹ́ bá wa sọ ní orí ẹ̀ tọ̀jà sí pé eléyìí kwẹ́sàn ilé wa látọ̀dọ̀ àwọn oyè àwọn tí ó ti gbọ́ yìí àbáwọn tán fẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àǹfààní ẹlẹ́ẹ̀kejì kókín kó pọ̀ wọ́n ní ìjà abá ànábì sallallahu alaihi wasallam ká fẹ́ ṣàdúrà bá fẹ́ ṣàzíkìrì ká wá tẹ̀sán funfun kalẹ̀ náà níyàn kankan àbí kankan míì ṣé bẹ́ẹ̀ la ṣe bá lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam tó ló pọ̀ gan tí wọ́n kọ́ ṣàdúrà láyé ànábì ni wọ́n sì ló kọ́ wa bá ti ṣe kí lè fẹ́ bá a sọ sí eléyìí. ẹ̀rí wọ́n ní kí ni ojú tí Islam fi wo ká kí ni ká wá kúnlẹ̀ àbí ká dọ̀bálẹ̀ torí pé àwọn ènìyàn àti dà nǹkan méjì pọ̀ ọ̀tọ̀ ní ká ni ọ̀tọ̀ ní kí adọ̀bálẹ̀ fún ni àwọn èèyàn wá papọ̀ wọn lára àpọ́nlé ni ṣùgbọ́n Islam gangan òun gangan lè ẹ̀sìn àpọ́nlé Islam ò fẹ́ kamọ́mọ̀ pọ́nra wálé Ànábì sallallahu alaihi wasallam laysa minna kò sí ara wá kabira ẹni tí ò bá mọ́ pọ́n àgbàlagbà lé bẹ́ẹ̀ ni àgbàlagbà náà lè tó ní ò bá mọ́ sèkẹ́ fún ọmọ èké hàn sí lára wa Islam fẹ́ ká mọ́ pọ́nra wa lé wọ́n sì fẹ́ ká mọ́ kíra wa Ànábì sallallahu alaihi wasallam pé tá bá ríra wa fẹ́ẹ̀sọ̀ sálámọ̀ síra wa ló ní ládá jùlọ tá bá pàdé ara wa a mọ̀ lébà máa yé kí ni bó sì ṣùgbọ́n irú àpọ́nléwò bó láti wá pọ́nra wà lé ẹ wá rí pé ìsìláàmù tó sọ̀rọ̀ yìí ìsìláàmù ò bá èdè kan wí kò bá àṣà kan àṣà ẹnìkan wí gbogbo àwa tá jẹ́ mùsùlùmí ló kí ni o òun ló ń bá wí ẹni kálukú dẹ̀ ní àṣà tiẹ̀ tí wọ́n fi mọ́ ń kí ara wọn ẹ̀rí ọ́lá àwọn kan máa fẹ́ kíra wọn tí bá ti dé wọ́n ní à wọ́n ní adámidà ọ̀támidé tó bá lọ́rùn lókè máa ní adámidà ọ̀támidé kí ni wàá ṣe wàá ya àdákẹ́ ìtí ó ń sọ ni wípé màmá mi dà bàbá mi dé pé màmá mi dà bàbá mi dé kí ni o bàbá mi ti dé eníkàkù ló ní bóyá máa ń kíra wọn eníkàkù ló ní wéè tó máa ń gbà á kíra wọn ṣùgbọ́n lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam ìkànnì àwọn sàhábà ó ti òun náà wá fẹ́ wúlẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam wípé à ah, in tó bá mú kí wọ́n mọ̀ ṣe báyìí fáwọn ọba lẹ́ni tó fi ń pọ́n wọn lé ìrí ànábì ni ọ̀gá gbogbo wa ìwọ ló yẹ ká yẹ kí ni ló yẹ ká ṣe yìí fún ah, Islam láwọ́ okun tó àmìrọ̀ ká ní pé mo lẹ́tọ́ àti pẹ nìkan láṣẹ kó máa forí balẹ̀ kó máa tẹ̀fẹ́ nìkan ni la àmàrìtòlùmọ́rì àtà obìnrin ní ìbá pa láṣẹ and test judah lè zàwùjí ha kó wólẹ̀ kó kúnlẹ̀ kó dọ̀bálẹ̀ kó forí kanlẹ̀ fún tani o fún ọkọ rẹ̀ nítorí rẹ̀ ìdọ́míṣà ha àlè ha látara ẹ̀tọ́ tí ọkọ yẹn ṣe kí ni o tó ní lórí ẹ̀ àmọ́ wọn ò wọn o wọn náà má ànábì dá padà fún un wọ́n bèèrè lánàá sọ pé tàbá pọ̀nẹ̀ra wa lọ́nà báyà sì mọ́ wa kíra wa ni hanẹ̀ra sí tàbá ìra wa sí ká mọ̀ dọ̀bálẹ̀ fúnra wa ká mọ̀ sí bẹ́ẹ̀ fúnra wa sà ẹ̀ra mà àbọ̀rẹ̀ wa ká mọ̀ alẹ́mọ̀ sí ni láà rárá o kò sí à ń dọ̀bálẹ̀ fúnra ẹni kò sí à ń ṣe báyìí fúnra ẹni ó dá ayò àníkù sí láti fẹ́ kíra wa sí ká mọ̀ ọ̀gẹ̀ ara wa lójoojúmọ́ láti fẹ́ kíra wa ànábì rárá o ayúsọ fi uhu ó dá sí tàbá ti rí àwa sí ká mọ́ bara wa lọ́wọ́ ànábì ní bẹ́ẹ̀ ni ànábì wa ni tẹ́ bá kíra yín tẹ́ sálámà síra yín ládá ọ̀tọ̀ ẹ wá bara yín lọ́wọ́ tí ẹ fi bara yín lọ́wọ́ yẹn kẹ́ tó sọ́ra yín gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ bá ṣẹ̀ àwọn àṣìṣe yín ọlọ́wọ́ ṣe kí ni o ni o tẹ́ fi láàárín tí wáyé pé ní àwọn Yorùbá rí wípé à bàbá wà bọmọ rẹ̀ lọ́wọ́ nísìn bọ̀ká ní ọmọ ìyẹn ti láti London dé ni ó ti wá pẹ́ l'Amẹ́ríkà wọ́n ní hello sir hello hàn hello hello sir ó ò ní ràn kí ni o wọ́n ọ̀ dọ̀bálẹ̀ nítorípa ẹ̀fà àwọn ilé ilẹ̀ bọ́ ti ń ẹ̀sìn kọ̀ fún wa láti wólẹ̀ fẹ́ni kankan àfọlọ́hun ṣùgbọ́n kí àwọn òbí yẹn máa rò wípé ọ ní ẹ̀mọ́ ṣẹ̀tọ́ àwọn tá a bá wá fẹ́ ṣe a láti ṣẹ̀tọ́ tó yẹ ká ṣe fáwọn tó bá jù wá lọ nínú àwọn ẹ̀tọ́ ni pé o ní rágbàlagbà kọ́kọ́ náwọ́ sí o kò bẹ́kọ̀ ìsìlámù mu sàlámù alaykum wà á kí wọn wà alaykum sàlá tó bá náwọ́ sí ẹ wà á yẹ kí ni ọwà náwọ́ padà bàbá yẹn náà bá gbọ́yé wípé kí n bá náwọ́ sí ọmọ yìí tó náà bá bà mí lọ́wọ́ àwọn àṣìṣe mi ò ṣe kí ni yóò mọ̀ parẹ́ yóò nàwọ́ yóò nàwọ́ sí i kàmáwò kẹ́ à eléyìí tako àṣà Yorùbá àṣà ní gbogbo àṣà tó bá ìtako ìsìláàmù àṣegínì àgbàdànù so àtàkàkúnlẹ̀ fún ani káwúlẹ̀ fún ani ó tako ìsìláàmù tó yẹ lóbi ṣegínì o láfi gbàdànù èyí tí ò bá tako àṣegínì o àfi ilẹ̀ bẹ́ẹ̀ kàmá wá ṣàdúà ǹjẹ́ ìṣe yìí kò sínú ṣe annabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ò sí ṣe àwọn sọ̀hábà àwọn sọ̀hábà ò mọ̀rú ẹ̀rí àwọn ẹgbà wákan tó wáyé tẹ́wọ̀n ìmí inú àwọn àfáàní inú máa já tẹ́wọ̀n àfáàní ìmí inú àwọn àfáàní kó lálàáfíà wípé a rí nínú àwọn kan tí wọ́n jókòó tó yẹ kíni tí wọ́n ń kóra àwọn tọ́tọ́ ṣe ó yẹ ṣe láìláìlá 100 ó yẹ ṣe láìláìlá kúwátà 100 tí àwọn ìkànnà àwọn sọ̀hábà wáyé kíni táwọn abá wọn bẹ̀ wọ́n ṣe kíni àbẹ́ Ah, Abdullahi ibn Mas'ud ó yẹ kí ni ó fi pọ̀pá rẹ̀ ó fi lé wọn ká ó fi tú wọn káàkiri wípé tẹ́ ẹsẹ̀ yìí àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì àdáwàsàn ábà àti kí ni o àmọ́rú eléyìí rí torí náà kò sí nínú Islam bó ti wù kó mọ ẹ̀kọ́ ọ̀lẹ̀ báyìí tó lálàáfíà àti tí ò lálàáfíà kò sí kankan tó gbé wá wípé a mọ́ tí a sọ funfun kalẹ̀ pẹ̀lú àníyàn pé tàbá ti wá ń sàdúrà yẹn o ànábí ó ṣe kí ni o yóò wá sọ kalẹ̀ wá yóò wá jókòó sórí aṣọ funfun ẹ̀yin ṣe ń bá díà ẹ̀yin ti lórí ilé ẹ̀lẹ́ ìsìlámù kòkò mẹ́rin ànábí tí ó yẹ sallallahu alaihi wasallam kó máa fi jẹun àbí kó máa lo ìka mẹ́wẹ̀ẹ̀wá a ní kí ni ẹgbẹ́ bá sí na nǹkan tó dáhùn béèrè ẹ dákun tàbá ti wà ní lẹ́tọ̀ báyìí ẹ dá mọ́ gbìyànjú àwọn ètò tí ìgbìyànjú tí àwọn elétò yìí ń ṣe a rí pé ààrẹ ti àtàn ààrẹ epo sí jẹnẹrétọ̀ ẹ̀ na wá sí ìwọ́n ń dùnà múnà púpù ẹ̀yẹ ṣẹ̀ pé wọn ò ní gbọ́ ó lè mú kí ìkágara kó yege ni kó fẹ́ wáyé ẹ̀dàgbẹ̀jẹ́ ká mọ̀ gbìyànjú níta náà bá ní tàbí máa fi ràn wọ́n lọ́wọ́ kọ́lọ̀mọ̀ láàkùnrin ẹnì kọ̀ọ̀kan lọ́wọ́ so ẹnikẹ́ni tó náà bá rí wípé ah, bí i tí mo fílẹ̀ tẹ́lẹ̀ kéré ẹ́ tí ó bá ní ìtẹ́pà mi báyìí ẹ̀dàgbẹ̀jẹ́ ká gbìyànjú ẹ̀ dáadáa kí apámọ́ bá kún wọn kọ́lọ̀mọ̀ ọkùnrin ẹnì kọ̀ọ̀kan wa tábà jẹun bóòlá ṣe jẹun kàgbé wá bá nì bóòlá ṣe jẹun ẹ̀rí nínú àwọn tí ẹ̀kọ́ ó dàrú mọ́ lọ́wọ́ òun ni wọn ò mọ̀ wípé fáànàbì bá ṣe nǹkankan sallallahu alaihi wasallam àwọn náà tí a máa ń sọ́rọ̀ sọ́kẹ́ nìkan fáwà tàbá lọ lè kí ó tàbá ń kíláàsì wípé mọ̀ dáadáa o tó bá fẹ́ sọ pé súnà nábì súnà nábì àwọn kankan wọ̀sẹ̀ pẹ̀lú súnà nẹ́bì ní tó gbọ́rọ̀ ṣe o àwọn kankan wọ̀nà súnà nẹ́bì fẹ́ pé wọ́n àrẹ ẹ̀kọ́ ṣe àwọn kankan wọ̀nà yẹn ní kó ṣe àwọn kankan wọ̀nà súnà nẹ́bì tí wọ́n ní tó bá wùwà ká ṣe tó bá wùwà ká yé gíní ká mọ́ ṣe o ó ní láti mọ̀ pé súnà nẹ́bì kọ̀dà mọ́ sí sallallahu alaihi wasallam òní pé tẹ́lẹ̀ máa fẹ́ jẹun bóyá mi sì máa ń jẹun wọ́n ní àǹtọ̀rí kele àádá pépé àádá náà fi ṣe àbítọ̀ bí à ìṣesí kọ̀ndíṣà náà bìlà gbẹ̀bẹ̀ fi ṣe àbí àlàádà lu wọn náà bà fi ṣe ànítẹ̀lá náà bì lórí ẹ̀hùn ẹ̀ láyé wọn wọ́n máa ń rorò àwọn ọkùnrin wọn máa ń rorò báwọn ilẹ̀ yíbò ti máa ń yé kíni báwọn ọkùnrin ilẹ̀ yíbò máa ẹ́ eh? ìṣe kan ni àwọn òróró ń lé láàárọ̀ náà nínú ilẹ̀ Yorùbá ọkùnrin ṣòkòtò ní ó ṣe kí ni ni ó wọ̀ ọ̀ràn wa kẹ́kọ̀ọ́ ṣe wọn pẹ̀lú mọ́ ikini bẹ́sẹ̀ mọ́ múra torí pé súnà náàbì ìyẹn kò í ṣe súnà tẹ́nìká ní tẹ́nìká àkọ́ṣe àbí ń tẹ́nà ìbá torí ẹ̀ jẹun lápẹjú ìkánípà náàbì báyìí yóò pé tó bá rìn ànábì èsè rọ́bọ̀tì ó ńgbà tí kan fẹ́ sọ ọjọ́ òní ó lé ànábì bó ṣe wà yẹn rọ́bọ̀tì ni tẹ́yìn bá lọ báyìí ó máa lọ báyìí tó bá fẹ́ lọ ànábì kì í yín ọrùn ah, ah. ní ọ̀daràn níbo lọ ti rí yẹn tó bá yẹ pé bákan làwọn ìmọ̀ se ń rìn tí a lè kọ́sí ànábì níbi ìrìn yẹn rárá o ta ni pé ẹ̀hà ah, ànábì tó bá rìn ẹnìkan tí ní ànábì kìí gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan ọlọ́mọ ń gbé <laughs> o irọ́ burúkú àwọn sóbò tí ó tutù iṣẹ́ ànábì èyí tí wọ́n ní àkọ́ṣe ń bẹ̀ èyí tí ànábì bá ṣe tó bá wá pa wá ní àṣẹ rẹ̀ bá ànábì ṣe máa ń jẹun ẹ̀yà ànábì àmà fọ ìka mẹ́ta jẹun wọn rán wa pé nínú nǹkan ìka mẹ́ta jẹun tó bá wù ẹ̀fìka jẹun ó bá wù ẹ̀fì síbí jẹun káfí síbí jẹun ò kí ń sọ̀rọ̀ jọsìn ká jẹun kò kí ń ṣe ìjọsìn àlàádà ni ṣùgbọ́n ó lè padà dìjọsìn mọ́ni lọ́wọ́ tá a bá ní àníyàn tó yẹ kí ni tó dáa tí a fẹ́ jẹun ní pé jẹ́ kí n jẹ ẹ̀bà tí bá jẹ ẹ̀bà dáadáa àtàrà àwùjọ fẹ́ kílálẹ̀ máa lè ṣe kí ni máa lè láǹfààní àti kí tí bá ní kí mu kókó ó máa ètè dà mí ní ṣe kí ni mí ní láàsì ní mi tàràwì yẹn tí ẹ̀ bá wá jẹ ẹ̀bà yẹn yóò gbà ládàá torí pé ó jẹ ẹ̀bà yẹn nítorí kó lè rí ìjọsìn sí àmọ́ ká jẹ́bà ẹni jẹ́jẹ́ kò ní ládàá jẹun tó jẹsẹ̀ mọ́ lọ o torí pé ká jẹun ẹni fi àwo tán ganan àti stainless àti unbreakable àti tí breakable gbogbo ẹni bá fẹ́ gbàkan ní gbogbo wọn so ká wá jẹun yẹn kèrí kò kí ń ṣe ìjọsìn bíyàn bá wùyàn kó fọwọ́ jẹun bíyàn bá sì wùyàn kó yẹ kí ni kò fi síbi jẹun ẹni bá ní ká jẹun ìjọsìn ni àgọ́ yóò dì tí ó ṣe kí ni òun ló ń bẹ nìyẹn jà òun ló yẹ kí ni ó fi sí bẹ́ẹ̀ so ọwọ́ tó bá wù kí ni kéèyàn ó fi jẹun ó bá wù ọ pé ìka kan ló rọ̀ mí lọ́rùn mọ́ fi jẹba báyìí pé ẹ̀bá yíbò bó bá báwọn yíbò ṣe máa ń jẹba ló bá wù mí tí bóyá bá jẹ́ ìfà bá mú ẹ wọ́n máa sùn máa ṣáì wọ́n máa tarókè báyìí wọ́n máa tarókè báyìí wọ́n máa gbé tó gbé bẹ́ẹ̀ ni kò sí wàhálà tí àti jẹba kóye kíni kọ yó so wọ́n rán ẹ pé bákan ní káyé kíni káyé fi jẹ so bó bá ṣe wù wá láti lè jẹ́ wallahu a'lam